ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ ní ìpolówó ọjà ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí orí whatsapp number tí ó wà ní ìsàlẹ̀ yìí bákan náà ni ẹ lè pè wá lọ́gán a ó sì jẹ yín ẹ ṣé púpọ̀ ìròyìn tẹ̀síwájú. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti pe àwọn òṣìṣẹ́ ọba tí gómìnà àná ní ìpínlẹ̀ náà abíọ́lá ajímọ̀bí dá dúró padà sí ẹnu iṣẹ́ ọ̀pọ̀ nínú àwọn tọ́rọ̀ ìdádúró ọ̀hún kàn ló jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìpínlẹ̀ náà ìyẹn Broadcasting Corporation ti Ọ̀yọ́ ni wọ́n ti pè padà sí ẹnu iṣẹ́ báyìí alága iléeṣẹ́ náà ọmọọba Dọ̀tun Oyèládé ló kí wọn padà sẹ́nu iṣẹ́ ó sì ṣàpèjúwe gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí aláṣọmúṣe láìṣe Ọlọ́run Lódùmarè Oyèládé ní Àjìmọ̀bí ló yọ wọ́n kúrò lẹ́nu iṣẹ́ ní ọ̀nà àìbófinmu ní oṣù kejì ọdún 2016 àmọ́ gómìnà Mákindé gbé ìgbìmọ̀ kalẹ̀ láti ṣe ìwádìí ìdí tí gómìnà àná fi dá àwọn òṣìṣẹ́ náà dúró nínú ìjábọ̀ wọn ló ti hàn wípé àwọn mìíràn tọ́ sí ìdádúró ọ̀hún nígbà tí àwọn mìíràn kò lẹ́tọ̀ọ́ sí ìdádúró yìí lásìkò tí wọ́n ti yọ wọ́n kúrò àwọn náà ni Oyèbóadé Oyèwọlé Peter Ajayi ṣẹ́gun láwàlì akínníyì akínlábí adémọ́lá adéníyì lákòótán oyèládé tí ó kí àwọn ènìyàn náà káàbọ̀ rọ̀ wọ́n láti múra sí iṣẹ́ wọn láìsí ojúṣàájú kankan nínú rẹ̀ rárá. ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá olóyè gani adam ti sọ wípé ọọ̀ni ilé-ifẹ̀ ọba ẹnìtàn ògúnwùsì ọ̀jájá kejì àti aláàfin ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ó sọ ilé yìí ní ọjọ́bọ̀ nígbà tó lọ ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ sí ọ̀ní Ilé-Ifẹ̀ bí ó ti darí àwọn ọmọ Odùduwà lọ sí ibi ayẹyẹ Odùduwà tó máa ń wáyé lọ́dọọdún nígbà tó ń lu ọ̀ọ́ni ìlú Ilé-Ifẹ̀ lọ́gọ̀ọ́ ẹnu lórí bí ìfẹ́ àti ìrẹ́pọ̀ ti ń padà sáàrin àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè ó ní láti inú ìṣọ̀kan ọ̀hún Ni ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn ti jáde ó ní iṣẹ́ takuntakun ọ̀ọ́ni aláàfin àti àwọn ọba ilẹ̀ yorùbá tó kù tó ń tàwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ló ṣe àtìlẹ́yìn fún ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn tó wá láti dáàbò bo àwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yorùbá ààrẹ ọ̀nà kakanfò ọ̀hún wá fi ìmọrírì ọ̀ọ́ni aláàfin àti ọba ilẹ̀ yorùbá tó kù hàn ọ̀ọ́ni wá sọ wípé kò síbi tí àwọn ọmọ káàrọ̀ òjìrè bá wà ní ilẹ̀ àgbáyé tí wọn ò ní máa fakọyọ nítorí ọgbọ́n àtinúdá tẹ́lẹ́dùmarè ọba fi fún wọn ọ̀ní kàdí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé òun mọ̀ wípé àwọn ọmọ Odùduwà wípé tí a bá ṣera wọn lọ́kan dandan ni kí ìlọsíwájú kó ba ilẹ̀ yìí káàkiri. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti sọ wípé òun fọwọ́ sí ìpè tí aṣòfin Ẹ̀yìnnáyà Àbárìbẹ́pè nínú èyí tó ti ké sí ààrẹ Muhammadu Buhari láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó ń fojoojúmọ́ mẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà alága yanyan ẹgbẹ́ òṣèlú PDP Uche Secondus ló sọ eléyìí nínú àpérò kan pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá Secondus ní ó ṣe pàtàkì kí ààrẹ kéde ìlú òfarahàn àti wípé ìjọba tí kò dára ló ń fa ìjínigbé lónìí ìṣekúpani lọ́la pẹ̀lú àìsí iṣẹ́ fún àwọn ènìyàn tó mú kí ìṣẹ́ àti òṣì pọ̀ lóde ó di ẹ̀bi àìsí ètò ààbò tó péye di ìjọba APC tó ń ti àìṣe iṣẹ́ tó péye lè máa lé àwọn ìṣẹ́wọ̀gbẹ́ pé kò sí lákòótán Secondus sọ wípé kì í ṣe ẹgbẹ́ PDP ló ń fẹ́ kí ìjọba ṣojú dé àmọ́ ó kàn fẹ́ jẹ́ kí ààrẹ Buhari kọ̀wé fipò sílẹ̀ ni bí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà bá ń rú lójú. ilé ìgbìmọ̀ asòfin àgbà ti bu ọwọ́ wọ́n sì ti fòǹtẹ̀ tẹ dókítà Kingsley Isitua Obiora gẹ́gẹ́ bí igbákejì gómìnà ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ nàìjíríà ìyẹn Central Bank of Nigeria ìfòǹtẹ̀tẹ̀ orúkọ Obiora wáyé lẹ́yìn ìjábọ̀ ìwádìí tí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́ iléeṣẹ́ mádọ̀ǹdófò àti àwọn iléeṣẹ́ ìṣúná mìíràn èyí tí alága ìgbìmọ̀ náà aṣòfin Uba Sani darí rẹ̀ wọ́n tún bu ọwọ́ lu àwọn tí ààrẹ Muhammadu Buhari fi orúkọ wọn ránṣẹ́ sí ilé náà láti wà lára ìgbìmọ̀ olùdarí àjọ tó ń rí sí ìrìn àjò hajj ìyẹn National Hajj Commission of Nigeria wọ́n fi òǹtẹ̀ lu orúkọ wọn lẹ́yìn tí ìjábọ̀ alábẹ̀ṣẹ́kẹ́lẹ́ ilé tó ń rí sí ìrìn àjò fún hajj àti ọ̀rọ̀ ìdálẹ̀ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin náà Ahmed Lawan ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2019 ka ìwé tí ààrẹ Muhammadu Buhari kọ sí ilé nínú èyí tó ti ké sí àwọn asòfin àgbà wípé kí wọ́n bu ọwọ́ lu orúkọ àwọn ìgbìmọ̀ olùdarí NACON ó sì wí nínú lẹ́tà náà tí wọ́n ti kọ láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tó kọjá àwọn tí aṣòfin bu ọwọ́ lu orúkọ wọn ní ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2020 ní Zikrulai Ọlákúnlé Azan Abdullahi Magaji Adawa Nura Azan Yakasi Sheikh Momo Sulaiman Umonike àti àwọn mìíràn bẹ́ẹ̀ lákòótán nígbà tí ààrẹ àwọn aṣòfin ń kí wọn kú oríire ó rọ̀ wọ́n láti dín owó tí àwọn ènìyàn san fún ìrìn àjò ájì fún ìgbà kejì nínú oṣù mẹ́ta ààrẹ àná olóyè goodluck ebele jonathan lọ ṣe àbẹ̀wò sí ààrẹ muhammadu buhari ní ìlú àbújá níbi agogo méje kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀sán ni ààrẹ àná ọ̀hún wọ inú ọ́fíìsì ààrẹ wọn kò mọ̀ bóyá ààrẹ muhammadu buhari ló ránṣẹ́ sí i tàbí jonathan ló kàn wá ṣe àbẹ̀wò sí ààrẹ àmọ́ ìpàdé wọn kò tó wákàtí kan tí wọ́n fi parí ìpàdé ọ̀hún bí wọ́n ti kúrò ní ilé ìjọba ní ìṣẹ́jú kan kọjá agogo méjì bíi ti àkọ́kọ́ wọn kò bá àwọn oníròyìn sọ ohunkóhun bí a kò bá gbàgbé ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2019 ní ààrẹ ọ̀hún kọ́kọ́ lọ rí ààrẹ níbi tí wọ́n ti jọ sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún péré tí wọn kò sì bá àwọn oníròyìn sọ ohunkóhun bákan náà ni ti àná tún ṣe rí tó o kò ní jù báyìí lọ fún ìròyìn mẹ́wàá wa ti òní ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ẹni bá fi ìwà ń wara múrógùn yóò dá ìkòkò lu o nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ sùúrù sí ẹ jẹ́ á àjùwà ṣe o tí tó fi máa di ọ̀la lágbóró lódùmarè tá máa fi ire àti àánú pàdé orúkọ tèmi ní ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà ó dàárọ̀.